أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نعبده ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مهدي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أكي ولوم أبا ولي أبا أنا أبا إني أبا ọ̀la أبا títí a ń kíra káàbọ̀ sí orí ètò wa Barka Jimoh èyí tí ó ń wá sétí gbọ̀nyìn láti ẹ̀kọ́ tó mójútó kíkọ àti kíka ìròyìn campus radar tó kalẹ̀ sí ilé ẹ̀kọ́ gíga fún ìmọ̀ ọ̀gbìn tìjọba àpapọ̀ ní ìlú Abẹ́òkúta funab èmi Abdulhafiz Durosanya náà ni ẹni tí ó máa tọ́kù ètò wa lónìí àmọ́ lónìí ètò wa yóò máa yàtọ̀ díẹ̀ torí nínú ilé akóló wa ń bí kì í ṣe mí nìkan mo wà ń bí mo ní àwọn àlejò níkàlẹ̀ naam mo wá ń fi kíkí tí ó ní ọlá jù lọ kíkí tó ṣe wípé òun náà ni a ó máa fi kíra wa bó bá dijọ́ gbéǹde àdìkíyàmọ̀ wípé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Wa alaikum àwa ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba alihamdulillah ọba tó ṣe wípé òun ló sọ wa láti jímọ̀ tó kọjá títí tí ó fi di jímọ̀ tòní òun lọ́ba tọ́pẹ́ tọ́ sí òun lọ́ba tọ́pẹ́ yẹ ẹ ká ní alihamdulilayi ọba tí ó pa wá mọ́ ọ̀pọ̀ ní ajẹ́ ṣe jímọ̀ tó kọjá tẹ́ pé jímọ̀ tó ní wọn ò sí láyé mọ́ mímọ̀ ṣe wa kọ́ agbára wa kọ́ àánú ọlọ́run ọba òun ni àwa rí gbà. àwa ń ṣe àlékún ìgẹ̀ àti ìkẹ́ fún aṣíwájú ẹ̀dá ànábì Muhammad àwọn ará alé rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ kí ló máa ṣẹlẹ̀ bá kẹ́ torí anabiwa muhammad sallallahu alayhi wa sallam ẹni ìkẹ́ni ẹni tí ń bẹ́nu kẹ́ni àwa tún lè máa tọrọ ìkẹ́ fún torí pé ẹni tí ń bẹ́nu kẹ́ni àlékún ìkẹ́ là ń tọrọ fún anabiwa muhammad sallallahu alayhi wa sallam kí ọlọ́run bá kí wọ́n ṣàlàyé múládà ẹ̀ bá anabiwa muhammad apádàbọ̀ orí rẹ̀ orí àṣàlátù tá a ṣe kí ó lè máa fi dá ẹnìkankan wá àmín. naam ní inú agodo ń bí lónìí mo ní àwọn àáfàá mi kan àwọn àáfàá mi tí ó pé àwọn èèyàn èèyàn pàtàkì ni wọ́n láwùjọ àwọn ni a ó máa fi ọ̀rọ̀ yíra wa wò oníkálukú máa mú nǹkan tí ó lérò torí pé lónìí a fẹ́ bára wa sọ̀rọ̀ ní látara ìbéèrè kan ìbéèrè náà ni pé bí èèyàn bá fún wa ní ten million naira pé ká bọ̀ ń tọ́jú ẹ̀ ẹni náà wá kú ní ọjọ́ kejì à ń béèrè lọ́wọ́ ara wa pé ṣé ìró ni. wọ́n mú wá fún wa ni àbí ìró ìbànújẹ́. Àwọn eléyìnbo á ní pé good news or bad news. Ibi tí a fẹ́ tọ́pìkì wa lónìí, òun nìyẹn lára question yẹn láti fẹ́ ṣe ètò wa tòní. Naam, mo wá ní kálẹ̀ àfáwà Abdul Azeez.

aleykum salaam wa rahmatullahi wa barakatuh. àfàwà amdulayi kọ́kọ́ dírì àlekò sítárì ni wọ́n o naam bẹ́ẹ̀ ti gbọ́ orúkọ àwọn àfáà tó àjọ wà ní orí ètò lónìí àwọn ni a ó máa bára wa jírò pẹ̀ ká tó bá fi ọ̀rọ̀ súnà àkọ̀rọ̀ alóhùn àyè súnà nípa mọ́sọ̀lọ́ ọ̀rẹ́sọ̀nà ká fi dájọ́ ká ìbéèrè náà. náà bí a bá ní pé kí a béèrè lọ́wọ́ ara wa nírú ìbéèrè yìí kí a wo nǹkan tí nàìjíríà ń sọ báyìí ká má pààrọ̀ lábẹ́ fi dáhùn ìbéèrè yìí lóòótọ́ kò sí ẹni tí ó fẹ́ mọ̀ pé ó fẹ́ mọ nǹkan tó yẹ kó tọ́ àti nǹkan tó yẹ ká wo bí nàìjíríà ṣe rí lónìí látọ̀dọ̀ tèmi bí òun ni màá ṣe bóun ni màá ṣe fún ìbéèrè bóun ni màá ṣe ṣe é pẹ̀lú tó bá jẹ́ pé ó ṣẹlẹ̀ so òun ni a ó máa bá a sọ lẹ́nu a máa bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ afáwa Abdul Aziz àwọn ni a ó máa kọ́kọ́ gbọ́ perspective wọn a máa kọ́kọ́ gbọ́ kí ni um, opinion tiwọn kí ni èròǹgbà tiwọn àbí kí ni nǹkan tí àwọn rò pé àṣà náà lè jẹ́ àti ìdí tí wọ́n fi rò pé bẹ́ẹ̀ ni ó yá fáwa Abdul Aziz Naam, àwọn máa bèèrè ní ọwọ́ àfọwọ́ Abdulaziz pé ókè o bí èèyàn bá kàtẹ́ ní pé ẹnìkan fún yín ní ten million naira ẹ̀bọ́n òun tọ́jú rẹ̀ ẹ̀yin náà wàá ṣaláìsí níjọ́ kejì kí ni nǹkan tí ẹ máa ṣe ṣé ìró òdùn lọ́gbà fún yín ni àbí ìró lóòótọ́ gbogbo aláfẹ́ mọ̀ pé a mọ nǹkan tí ó tọ́ àti nǹkan tí ó yẹ fún irú èsì náà bọ̀ a fẹ́ fi wo pé òkè bí nàìjíríà ṣe ń lọ yìí jẹ́ ká máa gbọ́ nǹkan tó ní kálukú máa sọ ní orí ẹ̀ oyè àfa fọlẹ́fàtà dọ̀lì ṣé ìró ìdùnnú ni àbí ìró ìbànújẹ́. ìró ìdùnnú ni. àfa ni pé ìró ìdùnnú ni ok ya kí ni nǹkan tẹ́yìn fi rò pé nǹkan yìí o nǹkan tó yí pé ìró ìdùnnú lọ́mọ wa bá yín. nítorí pé tí ebi ṣe ń pa àwọn èèyàn nísìnyí báyìí ní ti ten million yẹn ti wá gbà èmi ò ní dáa padà fẹ́ nìyẹn nítorí pé ó ti kú ọlọ́run ti kára rẹ̀ nìyẹn pé ó ti kú pé àsìkò tèmi ló ṣẹ̀ṣẹ̀ yìí. ṣé ìgbà tí ẹ̀yin fi pé ẹ̀yin dáwọ́ yẹn padà ń tiẹ̀ ẹni kó tó kú. ok àfáwà akọ́jú sọ pé báwọn bá báwọn ṣe pé nǹkan yẹn pé sí bí nìjà ṣe ń lọ kò yẹ kí wọ́n mọ̀ kọ́tọ́ fẹ́ sọ o àmọ́ bí nìjà ṣe ń lọ ń sìn ìwé orí àwọn èèyàn tí wọ́n ti kó jọ bí eré sọ tiẹ̀ eré sọ tiẹ̀ ló pe ìkọ́ táwọn èèyàn kó jọ púpọ̀ lọ́fi ní pé yá káwọn fi dáa lóhùn lóye tó lónìí nam àwọn abọ́ sí ọ̀dọ̀ àfáwà kejì tó wà níbẹ̀ àfá Muhammadu Sadiq ẹ̀yà àfá Sadiq kí ni ẹ̀yin lè pe ìkọ́ tí question yẹn ṣé ìró ìdùnnú ni àbí ìró ìbànújẹ́ kẹ̀dẹ̀ fún wa ní ìdí tẹ́yìn fi sọ pé tíyìn ni. ìró ìbànújẹ́ ni pé ẹni tó kú yẹn náà kò wú kó kú and again ọ̀nà sì wọ́n lè kéwọ́n ní dápadà mọ́ wọ́n lè dánwó náà padà bọ̀ wọ́n lè ogun ẹ̀ máa ń dápadà ìyọ́n lè dá gbogbo eight million padà bí five káàkiri kí wọ́n ṣe ń fi jìbìtì ẹ̀ máa lọ fáwọn fámìlì rẹ̀ tẹ́nà á níyàwó ẹ̀ máa fún kálẹ̀ níyàwó ẹ̀ máa fáwọn ọmọ rẹ̀ máa ṣáà ní fámìlì ẹ̀ máa pè báyìí bí gẹ́gẹ́ bí nàìjíríà ṣe wọ́n ti tó tájẹ́ gbígbẹ́ ẹ̀ náà lówó àti olówó làwọn méjèèjì ẹ̀ ó lè lọ fún gbogbo àwọn àwọn fámìlì ẹ̀ gbogbo náà bọ̀ bí tájẹ́ mu náà olówó ó dẹ̀ dáwó náà sí òun náà máa mú tirẹ̀ ń bẹ̀ wọ́n á lọ fún àpamọ́ yòókù bí nàìjíríà ṣe wọ́n sì sí yòókù pé ló jẹ́ sọ bẹ́ẹ̀. ok àfáwa ni pé àwọn máa dáwọ́ yẹn padà àbọ̀ àwọn ò ní dá padà tán o àwọn máa ṣe ní fifty fifty eighty twenty seven thirty wọ́n ṣe máa pín ní bó bá ṣe bọ̀ wọ́n ṣe máa dá nǹkan padà ọ̀ya afẹ́bọ̀ àfáwa kẹta àfáwa Ibrahim. Oya afa Ibrahim ṣé èrò ìdùnnú ni àbí èrò ìbànújẹ́ àbí kí lẹ́yìn rò sí irú nǹkan yẹn. lọ́dọ̀ tèmi èrò ìbànújẹ́ ni tó yẹ pé owó tí yàn ṣiṣẹ́ fún kò lè kò lè dùn mọ́yàn tó yẹ pé ẹni tó kòun kó kóun kòun kòun kó kóun náà kóun náà pé tí o bá mọ fámìlì rẹ̀ yàn lè fún bábí fífítì kéwọn náà mú fífítì tí yóò bá mọ fámìlì rẹ̀ yàn lè pé ìyókù àbí kó fi ṣe kó pọ̀ tí yóò pọ̀ ní afáwa ni pé àwọn náà ní fún ẹni yẹn tán gba irú ìbànújẹ́ ni àwọn ìdá tí ọba rẹ kéwàá wọn rí fámìlì ẹni yẹn àwọn ní àwọn á fi ṣe kíni àwọn á fi ń ṣe sàárà fún àwọn aláìní irú ládàá rẹ láti máa ṣe kíni láti máa lọ gbá òkú báwọn ti ṣe mú ní ọ̀nà kọ́tàwọn tó rò pé bí ó bó ti ṣe jẹ́ nìyẹn náà káàbọ̀ sí lẹ́yìn gbà lásìkò káàbọ̀ sí ọ̀dọ̀ afáwa kẹrin gbà afáwa lè kò afa abdulkadiri oya kini ni ẹ̀yin rí sí nǹkan tí à ń sọ láti àárọ̀ báyìí. èrò ìbànújẹ́ ni torí tí ẹni owó tí ẹnìyẹn ṣiṣẹ́ fún kò wọ ẹnìyẹn náà kó kú ọlọ́run ní àsìkò rẹ̀ ti tó so owó náà báyẹn máa lọ kó fún àwọn fámìlì rẹ̀. ṣé gbogbo ẹ̀ ní àbí àfọ̀nẹ́ náà kó fún ọ. gbogbo ẹ̀ máa kó fún ọ. ẹ̀yin ẹ̀lẹ́kùn wá mi ẹ̀lẹ́kùn àmọ́ kì í ṣe overcharge owó yẹn. naam a ti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn tájọ wà nínú ilé agodo máa ń bí lórí ètò Baríka Jimoh tí àwọn yìí bá ti campus ṣẹ̀dá naam oníkálukú wọn ti sọ pé nǹkan báyìí báyìí báyìí náà nìyẹn lóòótọ́ kí a máa parọ́ pé kínní bí nàìjíríà ṣe ń lọ ìrìnàṣẹ sọ àti ìfẹ́ fi ọ̀rọ̀ ṣẹ̀ríà tànàbí ọmọọmọ àti ìfi dá sí la fi ní pé kí a béèrè àwọn tí a jọ wà níbí. náà ká fún ọ̀rọ̀ náà ní èsì pẹ̀lú <clears throat> ọ̀rọ̀ ọlọ́run àti ànábà Muhammad sallallahu alayhi wa sallam ẹ bá gbóòrò nàbí ẹ bá yẹ bá yín bá nàbà Muhammad sallallahu alayhi wa sallam. naam torí pé a rí kọ́ nínú hadisi ànábà Muhammad sallallahu alayhi wa sallam ni pé ìmá san gbèsè ó ní kékeré ni ara ẹ̀sìn ni naam irú ìsìn tábà ní pé kí a fi ká má dùn ó pé bí nàìjíríà ṣe rí àbí kò ṣe rí ká fi ọ̀rọ̀ ẹ̀sìn wò ó ìdáhùn fún ìbéèrè náà kò ju pé èrò ìbànújẹ́ ni owó náà dẹ̀rẹ̀ àá sì dá padà ní kí ló naam wọ́n ní gbogbo alamọ̀ pé tí a bá lọ sí ibi tó ti ń sin òkú tó bá ti ṣe fìdáwò wọ́n á pè pé ẹni tí òkú náà jẹ lówó wọ́n á ní pé ṣé ó wà tó bá tó bá wà èyí ló jẹ́ wọ́n á ní kí àwọn ẹbí yẹn kọ́ wọn bọ́ ṣe máa ṣe kí ni bọ́ ṣe máa dá owó náà padà fún ẹni tí ó jẹ lówó wọ́n á sì lè ta ẹni tó ń jẹ òkú lówó tó bá wà wọ́n á ní pé kó ṣe kí ni kó san owó yẹn fún àwọn ẹbí tàbí àwọn ọmọ kó fi hàn ọ́ kó dáwó tí ó jẹ òkú yẹn kó dá padà náà eléyìí sì ẹni wá ní pé òun tọ́jú ten million naira sí wa lónìí káwọn mọ̀ pé ó tọ́jú ẹ̀ ní kò ní pé òun yá wa kò lóun fún wa ó tọ́jú ẹ̀ ní definitely owó tiwa kọ́ àmọ́ náà kan ni ó tọ́jú ẹ̀ sí wa lónìí ìgbà tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ pé ó kú tá a sì mọ̀ ẹbí tí a lè ṣe kí ni náà tá a sì mọ̀ pé owó náà kò fún wa kò rẹ̀ yá wa ó ní ká bóun tọ́jú ẹ̀ ní ó ti di dandan fún wa ṣe kìnnìún láti dá owó náà padà fún àwọn tó yẹ ká dá padà fún torí nǹkan tí anabi muhammad sallallahu alayhi wa sallam kò tó kọ́ wa nìyẹn tó bá tó wá di pé à <clears throat> ń da owó náà padà ẹni ó bá wò pé òkè o òun náà wá fẹ́ nínú nǹkan yìí ó lè tọrọ lọ́wọ́ àwọn ẹbí ẹ̀ o pé ẹ̀ṣẹ̀ èrè lè fi wọ̀nyí náà lọ́wọ́ nínú nǹkan tí mo dá padà yìí ó lè tọrọ bí àwọn ẹbí bá sì yọnu sí pé kó àwọn fún ní nǹkan báyìí náà wọ́n ti tọrọ nìyẹn wọ́n sì ti yàn dẹ̀ fún un àbí ọmọ àyà ni sí ti ẹbí ti mọ̀ tí wọ́n sì ti ní bí àwọn yá àwọn yọ̀ǹda ilé yìí fún ẹni báyìí gbẹ́ fúngbà díẹ̀ ní àbí títí láé ó ti di tiẹ̀ nìyẹn kò sí nǹkan tí kò sí nǹkan tí ò dá mọ́ pé ó ti ṣe kí ó ti ṣe ẹ̀tọ́ ẹ̀ ó ti ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ ní àkókò náà. naam mo sọ lẹ́ẹ̀kan pé anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ó kọ́ inú àdìsí kan nínú àwọn ọ̀rọ̀ ìta tí mo pé yìí máa san gbèsè pé ara ẹ̀sìn ni tí ẹni tí ó bá pé òun ò fẹ́ sanwó yìí àbí mo fẹ́ pin sí àbáwọn fáwọn bá yìí sọ lóòótọ́ akọ̀fin mú èlé wa bí ọ̀rọ̀ pé bí níjà ṣe ń lọ ni kò sẹ́ni tó fẹ́ mọ òun tó ánsà tó yẹ kó ń jẹ tó yẹ àwọn àgbà fáwọn lọ́wọ́ àpò lọ́wọ́ ń bí àmọ́ akọ̀fin wò pé ó yá kájẹ máa wò pé ká máa wo bí níjà ṣe rí ká máa fi ń sọ ẹni tó lóun máa dábàá padà náà ó kọ̀ lè sọ ni tó náà bá ṣe gbẹ̀mí lọ́wọ́ àti kó lè àmà nira owó la pé fìtínà ńlá burúkú máa lówó so irú àwọn nǹkan báyìí a máa gbìyànjú láti máa ṣe kéyìn láti máa ṣe ohun tó tọ́ àti tó ti yẹ ohun tẹ̀lé ọlọ́run bá sọ fún anubuwa Muhammad sallallahu alaihi wasallam ó sọ fún wa nínú Al-Qur'an wípé a'udhu billahi minash shaitani rrajim bismillahir rahmanir rahim. لقد كان لكم في رسول الله أسوة حسنة لقد كان لكم نعم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجع الله واليوم الآخر وذكر الله كثيرا صدق الله العظيم ọlọ́run ní laqad kana lakum fi rasulillahi uswatun hasanah ọlọ́run ní a ti ṣe àpèjúwe fún yín ọlọ́run bá ní laqad kana lakum fi rasulillahi uswatun hasanah dájúdájú àwòkọ́ṣe rere wà fún yín ó wà fún wa látara òjíṣẹ́ ọlọ́run ọba ànábìwá Muhammad sallallahu alaihi wasallam kíkẹ́ ọlọ́run ọlá ọlọ́run kó máa bá uswatun hasana àwòkọ́ṣe rere ó ń bẹ lára òjíṣẹ́ ọlọ́run ọba liman kana yarju Allaha wal yawmal akhirah láti pé àwòkọ́ṣe rere tí ó ń bẹ lára òjíṣẹ́ ọlọ́run sọ fún wa ẹnikẹ́ni tí ó bá ń retí ẹ̀san látọ̀dọ̀ wọn ọlọ́run ọba allah subhanahu wa ta'ala ó ṣe kí ni kí ó wo àwòkọ́ṣe tí ó ń bẹ lára òjíṣẹ́ uswatun hasana láti ara òjíṣẹ́ òun ni ọlọ́run ti ní kájí kí ni ká máa wo àwòkọ́ṣe rere liman kana yarju Allah wal yawmil ẹni tí ń retí ẹ̀san látọ̀dọ̀ ọlọ́run ọba àti ohun tó da ní ọjọ́ ìkẹyìn wàtàkàrà Allah kasira wọ́n ní ayọ̀rìnkìnì yóò pọ̀ nínú ìmáṣe ìrántí ọlọ́run ọba Allah ní gbogbo ìgbà lọ́pọ̀lọpọ̀ ìgbà ni yóò máa fi rántí ọlọ́run ọba torí tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí ó fi kúrò lórí ilẹ̀ ayé tí ọlọ́run bá ní í ṣe. náà anábì wa gba orúkọ kan tí wọ́n ń pè ní alẹ́ amíìrì ẹni tó yẹ fọkàn tán látara kíni látara pé ó máa ń tí ó bá fún ní five naira pé báwa tọ́jú ẹ̀ kí wọ́n padà wá lẹ́yìn ọ̀sẹ̀ kan yóò padà wá lẹ́yìn ọ̀sẹ̀ kan gẹ́gẹ́ owó tí wọ́n fún wọn gẹ́gẹ́ owó tí wọ́n fún un lọ́wọ́ náà ní ṣe kíni náà ni yóò dá padà fún wọn Ànábì ò ní fi owó ẹlòmíì kó fi rọ́pò ẹlòmíì pé twenty thousand ló wẹ̀ pé jẹ́ kí n fún un lóde lè má lè má àbí káàbí lòun ti yá òun ti fi ṣe kankan tó bá tó bá ti rú ẹ̀ padà òun máa san padà irú Ànábì ò ń ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ owó jọba fún òun náà ni ó ni yóò máa dá padà fún ẹni tí yóò ní kíkó bọ̀ òun tọ́jú ẹ̀ ọlọ́run fi làkọ́dé kan náà làkùn rọ̀sùn fi rọ̀sùn olè ńlá ìhòsù wa ti ní ẹsẹ̀ náà àwòkọ́ṣe rere ó ni ó ń bẹ lára òjíṣẹ́ bí irú nǹkan tí a pè ń tọ́jú kí wa tò ní pẹ́lú tí a ń bára sọ bó bá jẹ́ òun náà ni à ń sọ gẹ́gẹ́ iye owó tí ó kó fún wa náà ni a ó dá padà látara àwòkọ́ṣe ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹni tí ó bá lè ṣe èyí tí ó tẹ̀lé tòjíṣẹ́ Ọlọ́run ọba níbi máa dá nǹkan ní nǹkan padà àfàwà kan sọ ọ́ ni pé owó yẹn àwọn kan làwọn ní bẹ́ẹ̀ ni kì í ṣe owó mi kò sì kò sì bùn mí kò sì yá mi kò sí nǹkan náà tó yẹ kí kó jẹ́ ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni kó jẹ́ ẹbí gan ni ohun tó mú kó ti ní pé òun kí n bọ́ òun tọ́jú ẹ̀ ni mi ní wò pé ah mo dolówó nù mo ti pa owó sí ọwọ́ ara tẹ̀rọ tèmi pé sí ìṣe ohun tó òun ti kú pé èmi náà máa tọ́jú owó náà máa dì mú pé èmi olówó irọ́ o àná bí ò kọ́ wa bẹ́ẹ̀ ò lè kọ́ wa ògo tó tọ́ fún wa òun ni kékeré kí a dá owó náà padà fún àwọn tí ó tọ́ láti dá padà fún kí ọlọ́run ọba Allah kó má ṣe eléyìí kó má ṣe aláìṣe nínú ìfẹ́ nìkan kan wa àmín naam ètò tí a bá wa sọ lónìí gbogbo apáta la mọ̀ pé kò ń ṣe nǹkan tí ó rọrùn kì í ṣe nǹkan tí ó rọrùn rárá akọ tí ẹ rú pé nǹkan tó tọ́ ni àmọ́ àá máa gbìyànjú àti máa ṣe náà ní tó yìí ohun tó yẹ ká ṣe àgbọ́dọ̀ máa ṣe nípa pé tábà ní pé àṣe a ó jìyà ẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba láti máa yàgò fún ìjìyà ọlọ́run òun ni àti máa ṣe dáadáa ó di dandan fún ẹnìkankan wa náà nǹkan tí wọ́n ń ṣe lórí social media láti ibi àná àbí àná bẹ́ẹ̀ ni blasphemy ah tí àwọn ní ilẹ̀ àríwá lọ́hùn tí wọ́n ṣekú pa arábìnrin kan látara pé ó ṣe ọ̀rọ̀ sọ sí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam mi ò kò sí ibì kan tí ó wà nínú ṣẹ̀ríà Islam pé kí a ó máa dájọ́ lọ́wọ́ ara wa ohun tí wọ́n ṣe kì í ẹni bá kà pé nǹkan Islam ni a ó kù díẹ̀ káàtó Ọlọ́run ọba ò ní pé kí a máa para wa nítorí àṣìṣe ẹnìkan tá wò pé à ń ṣe èyí látara pé a يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ọlọ́run ní dájúdájú wọn ọlọ́run bá táwọn màláíkà àwọn iṣẹ́ àfọ̀mọ́ fún wa nàbí wa Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run ọba ṣé àwa lè nífẹ̀ẹ́ ànábì tó ọlọ́run ọba ni àwọn màláíkà wọ́n ṣe àfọ̀mọ́ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ní ya ayyuhalladhina sọ̀lù aléhi wa sẹ́lìmù tẹ̀sílímọ̀ ó wá ní pé kí àwọn náà kọ̀ sọ̀lù ó pa aláṣẹ ni kí ẹ máa ṣe ká máa yòǹbọ̀ ànábì wa Muhammad kí ẹ máa ṣe sàṣáàtì fún ànábì wa Muhammad sallallahu aléhi wa sálẹ́mù kí ẹ máa ní torí àwọn kan tí wọ́n sọ̀rọ̀ burúkú ní sí ànábì wa Muhammad òun làwọn ṣe wá ń ṣe ìwà wò àwa lọ tara yẹn a fi ń ṣe ọlọ́run ọba fi ń tapa sófin ọlọ́run ọba anabiwa muhammad níṣojú ayé rẹ̀ ṣé wọn ò bu ni ṣé wọn ò sọ̀rọ̀ burúkú ń pa ẹni pẹ̀lú ẹ̀ níbo la ti gbọ́ pé ànábì pa ẹnìkan àbó ṣe àfẹ́nìkan tó ní kó sọ̀rọ̀ sí àbí a gbọ́ pé àwọn sàhábà bí àwọn sàhábà ó ṣe àfẹ́nìkan tó ní kó ẹnìkan bú ànábìwa muhammad sallallahu alaihi wasallam ìgbà tí ànábìwa muhammad tí ó ṣe ìrìn àjò lọ sí ìlú Taif àbí tí n bá ṣe mistake ìlú Taif tí wọ́n ń so òkò fún ànábìwa títí títí ẹ̀jẹ̀ fi ń tẹ́jẹ̀jẹ̀ fi jáde lára ànábì wa Muhammad tó fi rẹ ànábì tí ó yẹ pé ẹ̀jẹ̀ náà fẹ́ kán sílẹ̀ ànábì kí ni ó tún nù torí pé tẹ́jẹ̀jẹ̀ náà bá kán sílẹ̀ ní orí ìlú yẹn ìlú yẹn máa parun ànábì ó tún wá ń tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba kí ọlọ́run ọba kó foríjì wọ́n pé wọn ò mọ nǹkan tó ń ṣe ni ànábì ń tọrọ àforíjì fún àwọn tí wọ́n fìyà jẹ wọn ò bú wọn fìyà jẹ wọn fún tẹ́gbọ́n wà ń nira ànábì òyìn tuntun rẹ̀ ní pé ọlọ́run ó àwọn ìbí bá mi bá mi ṣe dáṣẹ́ríà fún wọn èèwọ̀ ló wá mú àwa tí àwa wà sọ fún wa pé ìfẹ́ ànábì kan la ní ká sì máa gbọ́ ọ̀rọ̀ yìí ẹni ò gbọ́ nǹkan tí Islam kọ́ wa o ó ní kékeré ọmọ ìwà burúkú ìwà tí ò da ọlọ́run bọ̀ kọ́ wa bẹ́ẹ̀ àwọn ẹbí òsì sọ bẹ́ẹ̀ sínú àdéhìsì kan a sì gbọ́ náà afá kan tó ní pé ohun tó tọ́ láti máa ṣe òun nìyẹn kí ọlọ́run bá lọ́wọ́ àkójọ kó ṣe ṣaláì kó má ṣaláì fi ẹ̀sìn náà kó má ṣaláì fi yé wa ju bó ṣe bó ṣe ti yé wa lọ ọ̀pọ̀lọpọ̀ jímọ̀ kó máa bá wa láyé kó máa bá wa tó dáa inna la ilaha illallah ala muhammad rasulillah sallallahu alayhi wa sallam gbogbo ohun tí ń dùn ẹnìkankan wa lọ́kàn kọ́lọ́ mọ́ṣẹ́lẹ̀ bá wa rọ́ gbogbo wa pátá akẹ́kọ̀ọ́ ni wa ọlọ́run má ṣe jẹ́ ká ṣàṣeyọrí àwọn òbí wa pátá ọlọ́run má fi wa pa wọ́n lẹ́kún má fi àwọn òbí wọn náà fi pa wọ́n lẹ́kún àwọn tí wọ́n ń ṣe ẹ̀gúsí kalẹ̀ nísìnyí àwọn náà ni kí wọ́n jẹ ọbẹ̀ rẹ̀ tó bá jiná gbogbo wàhálà wọn pátá lórí wa ló máa jẹ́ kó já sásán ọlọ́lá ìrọ̀lá orílẹ̀-èdè wa nàìjíríà ọlọ́run bá a tù ú ọlọ́run bá a sọ lẹ́rọ̀ ọlọ́run bá a tún ṣe kò sí ẹnì kan náà tó lè bá a ṣe àyàfi ọlọ́run bá òun náà bá a ké sí ọlọ́run bá a tún ìlú wa ṣe o bí nàìjíríà bá bàjẹ́ stéètì tẹ́nì kankan wá wà pátá ọlọ́run máa jẹ́ kó dàrú bí stéètì wo bá dàrú local government tá à ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ ọlọ́run máa jẹ́ kó bàjẹ́ ilé gọ́ọ̀mẹ̀ntì tó bá bàjẹ́ gbogbo CDA tí ń bẹ ní local government kọ̀ọ̀kan wa Ọlọ́run má jẹ́ kó dàrú bí CDA wa ò bá dàrú ìdílé ẹnì kọ̀ọ̀kan wa extended family wa Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ má fọwọ́ aburú kan bí family wa ò bá dàrú inú ilé ẹnì kọ̀ọ̀kan wa nuclear family wa Ọlọ́run má jẹ́ kó dàrú má fi bàjẹ́ kan la ilaha illallah wala muhammadur rasulullah sallallahu alaihi wasallam gbogbo ohun tí à ń tọrọ ní kọ̀kọ̀ àti gbangba Ọlọ́run Ọba Sami'an Basiran Aliman Wahaya òun ni ọba tí ń gbọ́ òun sì ni ọba tí ń rí gbogbo ohun tí àwa ò lè rí gbogbo ohun táwa lè sọ pátá òun ni Ọlọ́run bá ń gbọ́ ọba ilé ti gbádùn yìí má gbọ́ àdúrà ẹnì kankan wa la ilaha illallah Allahumma rabbana taqabbal minna innaka antas-sami'ul alim rabbana taqabbal minna innaka antas-sami'ud du'a rabbana atina min ladunka وإلى نعم المجرى ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم أجمعين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين صلوا على النبي الكريم صلى الله عليه وسلم